الحمد لله مدبر الشهور والأعوام ومصرف الليالي والأيام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ذو الجلال والإكرام وأشهد أن محمدا عبده ورسوله المبعوث رحمة للأنام صلى الله عليه وعلى آله وصحبه الأئمة الأعلام أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلن يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون قبل عام ألف وأربعمائة وتسع وثلاثين في حادثة نصر الله بها الدين أصبح الله ọba tó ṣe fóun ní ń ṣètò oṣù mo sì ń jẹ́rìí pé kò sẹ́ni tọ́lẹ́tọ̀ síjọ sí lọ́dọ̀ àyàfi ọlọ́run ọ̀kan sọ ni ọlọ́run ọba yìí kò sorogún fún un ọlọ́run yìí lọ́ba tó tóbi òun ló ní àgbọ́nlé mo ń jẹ́rìí pé alẹ́ Muhammad ẹrúsìn ọlọ́run ọba ní ìṣe òjíṣẹ́ rẹ̀ ní ìṣe ẹni tọ́lọ́run gbé dìde kọ́ máa já àdúgbò gbogbo ayé ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ máa bá nẹ́bí ọlọ́run kọ́ máa bá wọn aráàlú rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ aṣáájú tí wọ́n sì jẹ́ onímọ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run ọba ẹ sì sọ ìwọ ọlọ́run ọba níkọ̀rọ̀ yín àti ní gbangba yín ọlọ́run ọba àdìgbà ọlá ní àyè onígbàgbọ́ òdodo ẹ páyọ ọlọ́run nípa apá àti páyà rẹ̀ ẹ kò gbọdọ̀ kú àfi kẹ́ ẹ ju ọjọ́ sẹ́lẹ̀ fọlọ́ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba ní ẹgbẹ̀rún ọdún sáadá padà sẹ́yìn ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínní ogójì á pé ìṣẹ̀lẹ̀ kan wáyé tó ti pé ìṣẹ̀lẹ̀ yìí òun lọ́lọ́run ọba fi ṣe àtìlẹ́yìn fún ẹ̀sìn ọ̀fẹ́ sínú wa ẹni títàn yóò yé bí ọba tẹ̀ wáyé yẹn kí yẹn bá mọ kéwù haabuba tí wọ́n máa ń kọ lẹ́yìn ìgbà tí wọ́n bá kọ nọ́mbà tán ń sàlàyé ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni wọ́n tá a mọ̀ sí àlìfíjọ́ àlìfíjọ́ àlìfíjọ́ tún nàbàwíyà òun ni ìrìn àjò dánilẹ́bí sallallahu alaihi ń lò ṣe láti Mẹ́kà nígbà tí kò sígbà láàyè ẹ̀sìn níbẹ̀ káwá lọ sí Madina ìṣẹ̀lẹ̀ yìí àríkà nàbì sallallahu alaihi wasallam ọwọ́ àdìmọ́kà fún odidi ọdún mẹ́ta lágbàgbọ́ tí ń pèpè lọ síbi ìfijọ́sìn fọlọ́wọn ọba nìkan ṣoṣo ṣùgbọ́n àwọn ọmọlẹ́bí rẹ̀ àti àwọn ẹni tí wọ́n wà láwùjọ yẹn ọ̀gọ̀rọ̀ wọn ò jẹ́ pé rẹ̀ dípò bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó nira bá nẹ́bì sallallahu alaihi wasallam àtàwọn tó gbà nẹ́bì gan-an èyí tó ṣe pé ní àwọn apàdàrí pé ó súnmọ́ kí ìgbàláyè padà wà fún ànábì sallallahu alaihi wa sallam wọn bá kú sí àpérò ìgbẹ́ wọn táwọn ó ṣe ni pé táwọn kú palẹ̀ rẹ̀ mọ́ gan-an wọn á pèsè pèrò ìgbẹ́ táwọn bá palẹ̀ rẹ̀ mọ́ kọ́má jà sí pé ẹnìkan ní ó pa kọ́má jà sí mọ̀lẹ́bí rẹ̀ á gbẹ̀san ṣùgbọ́n kó ṣe gbogbo ìdílé pátá ni ó ti jọ mú ìyàpọ̀ kẹ́lẹ́ tó ṣe pé fámìlì rẹ̀ ò ní lágbára àti lè gba gbogbo wọn jà lápapọ̀ ẹ̀rí anabi sallallahu alaihi wasallam ọlọ́run sọ kí ní ibi mímọ́ wọ́n ti yí gáílé rẹ̀ ọwọ́ alífi àlè radiyallahu ta'ala anhu bin Abi ibi kọ́ wà lórí ibùsùn ẹ̀rí gbogbo tẹ̀lé yẹ ọ̀pọ̀lọpọ̀ gbalẹ́ làwọn ẹ̀ máa gbọ́ tóbi ní pàtẹ́bí sọ́lọ́lọ́ àgbẹ̀lá ń jáde wọn ò fura lọ́kọ́ máa di bọ́yọ̀ jáde ọba tuntun yẹ pẹ̀sẹ́ ní tọ́ya lólẹ̀ àtẹni òsínra lẹ̀ àǹkọ̀sọ́lá ń ṣe bẹ́ẹ̀ ó jáde fún ìpalẹ̀mọ́ àti lọ sí Màdínà ọgbà fún odidi ijọ́ mẹ́ta nínú kòtò jabalùkáwò tó wà nínú ẹbí kòtò yẹn fún ìdíjọ́ mẹ́ta àwọn ọ̀sẹ̀ wọ̀nyí bẹ̀rẹ̀ sí ní wá káàkiri wọ́n tètè tọ́wà ṣùgbọ́n tí kò tún wọn sọ fáwọn ọ̀rá nẹ́bí àkàbù tí wọ́n rí níṣẹ́ ni wọ́n rí aláǹsàkùn tọ́jọ́ bí ẹni pé èèyàn kẹ́tẹ̀ ti débi báyìí ní tí èèyàn bá débẹ̀ kí ọlọ́run lọ́mọjọ́ ọ̀hún tálàtàkùn fi tàwọn di ẹ̀rí látara yìí máa palẹ̀ mọ́ láti dé màdí láti lọ sí màdínà yìí ànábi sallallahu alaihi wasallam ọwọ́ gbogbo àwọn kẹ́tẹ́ yẹn bí palẹ̀ òtítí ọjọ́ mẹ́ta ló fi ń ṣe palẹ̀ yìí níbi kí wọ́n wà gbóúnjẹ bá a níbẹ̀ amaka àti ìdàkàdó tó jáde nípa asma bintu abibat rọdí allahu ta'ala anha wa abdọ́ha ti máa ń lọ gbóúnjẹ fún wọn níbẹ̀ àti bá níbi sallallahu alaihi wasallam bí ìpàdé yẹn ṣe tó padà kò láti ṣe ní àdéhùn àti abakar siddiq rọdí allahu ta'ala anha wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò yìí wọ́n lọ ẹni tó ń pè ní sọ̀rọ̀ ọkọ̀ òun tún lépa wọn nítorí ẹ̀kú tóun ti gbọ́rọ̀ ó fún wọn gbé lẹ̀fẹ́ ni èyí tọ́ bọ́yá láàyè ni àkókò rẹ̀ yọ gbàrà fún mi ọgọ́rùn-ún ẹ̀rí bọ́lá ń ṣe tún ní kí èdè sọ̀rọ̀ ọ̀ka náà kó tún di ànàmọ́hún náà lọ́wọ́ àti bá kòkòrò sálá ṣe kọjá pẹ̀lú ìbùkún ní rẹ̀ lọ́dọ̀ ẹni tí wọ́n ń pè lọ́dún mi máa bẹ̀ omi máa ya yẹ pé ẹ bá náà ẹ bá ní mo ní ọ òsì gbogbo àwọn jẹ tó yẹ òwúlò wọ́n padà ní í pé wàrà ń jáde ní ara rẹ̀ ẹ̀rí. kásùmágbàgbé ìṣẹ̀lẹ̀ yẹn bí àwọn ẹni sọ́jà àǹsọ̀ nígbà tí wọ́n ti gbọ́rọ̀ pàtẹ́jì sọ́gbọ́lọ́ ẹ̀sẹ̀ lọ́gbọ̀ wá tí wọ́n bẹ̀rẹ̀ sí jáde lójoojúmọ́ tó rú sí mú gírígírí wọ́n máa retí pàtẹ́jì bọ̀ látàárọ̀ sílé oṣù tú wọ́n padà sílé lọ́rùn máa ka ọmọ bẹ́ẹ̀ lórí pé wọ́n retí pé ànẹ́bí sallallahu alaihi wasallam kó tó wá ní pàtẹ́jì dé. ayé wa ni mo ti ẹ̀rí níjọ́ yìí nígbà tá a nẹ́bí padà wọ Mádínà gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn dára wí ní ó ní àwọn ẹ̀kọ́ tó nínú àwọn ẹ̀kọ́ àti aṣóye alákọ̀ọ́kọ́ ni wọ́n táwọn ọmọlẹ́bí bẹ́ẹ̀ tọrẹ bẹ́ẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń fẹ́ kó gbé lu ẹ̀ bàbá jùlọ kò sí kó tèlè sí pé ìjọ ti ẹ̀sẹ̀ tó kó ṣe jíjẹ ní wàá rọrùn nílùú yẹn ẹ̀rí àníbi sọ́mọ́mọ́ àlùsálá nípa tọ́lọ́wọ́ ọwọ́ afẹ́ padà fi ìlú náà lẹ̀ lẹ́ni tí ń sọ báyìí pé mọ̀mọ́ ìfẹ́ rẹ̀ bọ́ ìwọ ló lóore jù nínú gbogbo orílẹ̀ ayé ìwọ sọ ọlọ́run fi nífẹ̀ẹ́ sí jù ha tí n bá ṣe ife àwọn ọjọ́ mi ṣe mi kó bẹ́ẹ̀ ni wọn àti jáde bẹ́ẹ̀ ẹ̀rí. àníkẹ́kẹ́ ìyá ọ wà bẹ́ẹ̀ àwọn sọ̀hánà náà gbàgbọ́ yìnyẹn lára nẹ́bí àti rẹ̀ ibi ìfẹ̀mí lẹ̀ nípa ìfara lẹ̀ nípa sùhánà nígbà tí wọ́n gbọ́gbà nẹ́bí ṣe lọ sí Madina lọ́wọ́n náà bá àtọmọ àti ẹ̀ ǹjẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ ní adó tí wọ́n ìdílé ọmọ sálámọ làwọn bá dìde ní àwọn bàdó màkúrò wọn ní kò sí wọn jọ agbọ ẹtí sílámù lọlọsẹ ọwọ asùnmọmọ wa lọmọ sílẹ̀ kẹkọọ sí ohun tọjọ rárá wọn jẹ àgbà pàtì lọ́wọ́ ọkọ ẹ nígbà táwọn yẹn náà gbọ́ ìyá àwọn fámìlì Abu Salama àwọn yẹn ń sọ wọn nípa ní ẹsẹ àwọn náà bá ti wọn ti dé bẹ́ẹ̀ ni. ẹ̀ẹ́dẹ́gbọ́n mọ yọ ọ̀sẹ̀ ló mọ wa lọ́mọ dínà ọ̀dà àṣìní jọmọ kékeré yẹn sálámọ̀ á jàgbà lọ́wọ́ ìyá rẹ̀ àwọn fámìlì ọ̀pọ̀ náà bá tún gba sálámọ̀ ẹ̀rìn àdánwò ní ọjà sí pé ọkọ wà lọ́dọ̀ àtẹ́bí ìyàwó ń bẹ lọ́dọ̀ ọmọlẹ́bí ọmọlẹ́bí ìyàwó ọmọ tó wá wà ní ọ̀dọ̀ ọmọlẹ́bí ẹni kan. báyìí ìyá wa Salama wọ́n wà lórí ìṣesí ìtòdìdì ọdún kan gbáko pẹ̀lú ẹkún pẹ̀lú ìbànújẹ́ gbà wọ́n rí bí ẹ̀mí rẹ̀ ọmọ àfẹ́ ẹ̀kọ́ pẹ̀lú ìṣesí wọn á padà túlẹ̀. àdínní jọ́ọ̀lù nínú ẹ̀kọ́ táwọn sọ náà ti gba ẹ̀kọ́ lórí ilé ìkáwọn náà táwọn kọ́ sí wọn. àdí ìfẹ̀mí ara ẹni lè farajì nípa tọ́lọ́wọ́n máa ń ni ọmọ ni wọn àwọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kátàkárà wọ́n bá di olówó wọ́n ti ní dúkìá rẹpẹtẹ ẹwẹ ẹwu àwọn ẹni tí wọ́n ti wà nílùú sẹ́yìn lọ́dọ̀ wa nílùú àti ọlọ́wọ́ àwọn ọ̀ṣẹ̀ta wọ́n á di bẹ́ẹ̀ ẹ ọlọ́mọ ẹgbẹ́ olùwà ẹ gbogbo onígbà mílíọ̀ gbọ́dọ̀ fún kẹ́kẹ́ lọ́mọ. wọ́n wá sọ bẹ́ẹ̀ fún àfọwọ́ àfọwọ́ ìgbòho ni ibi nígbà tó ti wọ́n kọ́kẹ́ àti gbogbo sì ní ẹ òun kẹ̀kẹ́ wa tọ́ já sí wọn wá kúrò fọ mẹ́fẹ̀ láti lọ́wọ́ gbọ́dọ̀ fún kẹ́kẹ́ lọ. ẹ̀rí àfọwọ́ àfọwọ́ ìgbòho ni wọ́n ti sẹ́kọ̀ọ́ sáà ní ògbó dúkìá tí mo kójọ lẹ́lẹ́gbà ṣé tí mo bá ti kó lẹ̀ máa lọ. wọ́n ní bẹ́ẹ̀ ọba kò gbogbo ẹlẹ̀ ẹ̀rí wọ́n ní tíná bá jó lóko àjàlá ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam bó ti padà gẹ́ ní wọ́n ní mi ha bá ti tiẹ̀ bísínẹ́sì rẹ̀ tó ti fẹ́ yá ìbádọ́lá nínú àwọn ẹ̀kọ́ káàrin nínú jíjọ́rọ́ kì í ṣe bọ́rọ̀ ìtàn àti ká sọ ọ́ dayẹyẹ ìlú máa kíra wọn láti pa pé wọ́ọ̀dún yìí tá ló kíra kú Islam ọdún jákà ọdún léyà àtúntí júmọ̀ àti mbàrà ìwọ́ọ̀dún bò káṣẹ̀ fi mọ̀ tààrí ìbò lásẹ̀ká fi mọ̀ tàn táwọn àfikàdé òǹkà ọjọ́ àtọ́dún òun wà fún Ike jíjáde láwọn sọ̀tọ̀ lágbókò ní mẹ́ta yìí ti kó jágàn. káwọn náà má ìwọ tí ọba ti jọ ká má sọ pé kò ní jọ mọ́ láéláé. bí kò sí tó ta ń kọ́ lórí máa fa àwọn èèyàn síbi ìsìn lọ́wọ́ ọba tó hàn án. nígbà tí gbọ́ ní ni. àwọn eléyàn náà nìyí dípò tí wọ́n bí wọ́n wọ́n ní kí wọ́n máa wọ ẹ̀mẹ́ni kí wọ́n máa lẹ̀ lóko débi wípé jẹ̀bi tún ní ẹ̀sà nẹ́bi sọ́tọ̀ lọ́wọ́ alẹ́ yìí wọ́n á yọ sọ́lọ̀ àtúntàlá wọn bá padà tí wọ́n ká tìmọ̀ jẹ́ tìmọ̀ jẹ́ ànẹ́bi sọ́tọ̀ lọ́wọ́ àtúntàlá kú òjá kan àìjá kan ló bí ẹgbẹ́ gbogbo àwọn ẹgbẹ́ bá wá wá tí wọ́n jà lásìkò hajj wọ́n máa bá wọn sọ̀rọ̀ ike tìmọ̀ rẹ nìkan tí gbèmí lọ sọ́dọ̀ ọjọ́ rẹ̀ nítorí báwọn ọkùnrin yìí tí wọ́n jẹ́ mọ́lẹ́bí mi wọ́n ti ẹ̀kọ́ jálẹ̀ wọ́n ní kò sí wọn yọ ọ̀rọ̀ ọlọ́run ò jẹ́ mu débi gba àwọn èèyàn ẹ̀rí tàbí òun mi lọ́gọ́dọ̀ àwọn ọjọ́ rẹ̀ wọ́n láti sọ̀tọ́ la á tún máa yìí ẹ̀kọ́ kẹta nínú ẹ̀kọ́ dárí nù fíjọ́ òun náà ní kí wọ́n máa yẹ kí yẹn ní alájọrin dáadáa ẹlòmíì máa fẹ́ sẹ́sì ìyàwó ẹ̀ ló kó bà ẹlòmíì fẹ́ sẹ́sì ọ̀rẹ́ rẹ̀ kó bà ẹlòmíì fẹ́ sẹ́sì ẹ̀rí anabi sọ́kọ̀ lọ́wọ́ ẹ̀kọ́lọ́wọ́ wíwí alábàáni dáadáa òun náà ni àwọn bá tó ti rọ́jì ọlọ́ọ̀kú àwọn náà nígbà tá anabi sọ́kọ̀ lọ́wọ́ ẹ̀kọ́lọ́wọ́ tí wọ́n rí lójú rẹ̀ àníṣe yìí ààyè táwọn padà náà lọ mú àdùn yìí a ti máa kó lọ sí padà kó láàyè kan bí ti gbà kó tọ́ ni. nítorí pé ìrìnà àlàáfíà àwọn àgbẹ̀bí ọlọ́run bá lá ìgbésí àtọ̀dọ̀ ọlọ́run ọba sùhánù kò sàárà ẹ̀rẹ̀ ọba fi sọ pé òun ti gbà kó tọ́ ni nígbà tẹ sọ pé ẹ̀rí náà rí yẹn lójú rẹ̀ ẹ̀ ti kọ̀ pé òdodo ni ṣùgbọ́n ó ẹ̀dí kékeré ọ̀sẹ̀ yìí nígbà tí ní àtìyàn ọba yà ẹni dáadáa والذي جاء بالصدق وصدق به ẹrẹ tó mú dodo wa tó ti kó ti gba ẹni tó mú dodo wa tó gba dodo wọn lè má tó ti dé ńlọlọ́wọ́n ọba àlekẹ́ ọlá ń sọ nípa rẹ̀ ẹ̀rí. bákan náà ìṣẹ̀lẹ̀ oṣù mẹ́rin ni ọ àwọn sọ̀tún láti fi lálàyé lẹ́yìn oṣù mẹ́rin tọ́lọ́hún tó ṣe wá yọ̀ǹda nígbà tọ́lọ́hún wá alùpùpù níbẹ̀ ni wọ́n ní ọ̀tẹ̀lẹ̀ inú rẹ̀ wá dùn ìyàwó àyíká ló wò rí rí pé àtẹ́sí tùrú bá tó bí àtọ́mi inú máa ń jáde lójú bàbá tí ìbá tún bẹ̀rẹ̀ sí ní sùkú ẹ̀rí alájọrin dáadáa ni ẹ̀. bákan náà inú ẹ̀kọ́ kẹrin èyí dáàbò bá ń bẹ̀ òun ní pé kó tó lè ní pé a gbèsè tẹ̀ lórí àlámọ̀rí ẹ̀ agbọ́dọ̀ ti palẹ̀mọ́ kí palẹ̀mọ́ yẹn kó sì tẹ́ mẹ́rẹ́mẹ́rẹ́ dáadáa ẹ má jà ọlọ́run sì máa rin àwọn ọ̀rẹ́ ń sẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀rí kọ́ lọ́sọ̀ pé iná lànà ń lòrò sùlẹ̀ aláwọn òṣìṣẹ́ wa ń kọ́ adẹ̀ tí máa fi kíni ọ̀hán máa ṣe ìkú lọ́wọ́ fún ọ. eléyẹn já lùkáwà ní ọlọ́run tọ́lọ́run sì máa wù sẹ́sùn lóṣù òun ti gbé ìpalẹ̀mọ́ nẹ́bí lágbára gan nínú ìpalẹ̀mọ́ tá ṣe ẹgẹ́ bó ti wà ló lánàá ọkọ̀ wọ alájọrin dáadáa òun náà ní Abubakar Siddiq rọ́ọ̀dì ọlọ́run sàrà wà á dọ̀rọ̀ ìgbésẹ̀ kejì òun ni pé ó wà nǹkan tí ó dùn lọ́ọ̀bẹ̀ mọ̀dínà nìyí kò sí rìn lọ mọ́kà sí mọ̀dínà ariwo tó tó ọgọ́rùn-ún márùn-ún kìlómítà ó di díẹ̀ ẹ̀rí gbọ́dọ̀ yìí ti sẹ́yìn rẹ̀ ọ́ akáyàdá tó wù lọ ọ wà nǹkan ẹ̀dùn ẹnì kan àná ẹ̀ka mẹ́kọ̀ọ́ mẹ́fẹ́ náà bá bẹ́ẹ̀ ṣe nǹkan àá gbèsè tẹ̀ ọ́ palẹ̀ mọ́ nǹkan kó tó ti kọ́ lọ sí ń tọ́ bẹ́ẹ̀ sì yẹn bákan náà anabi sallallahu alaihi wasallam nínú ìṣègì ní ẹ̀fọ́ yẹn dùn gbogbo àwọn àmọ̀nẹ́sì tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n tún kó àlè wọ́n pín ìgbà àti pamọ́ àwọn ẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ lọ́wọ́ wa bá ní fi fún ọ̀dà bá lọ́dán. bákan náà ojú ti àwọn obìnrin àǹkọ̀sọ́lá òtún kó yẹlé yẹn náà kéré nípa pé Asma àti Aisha rọ́jà ọlọ́run dáadáa àdúgbò wọn àwọn ọmọ ọ̀gá tó sùdí àwọn ni wọ́n máa wà ń gbóúnjẹ báwọn ní yàrá yẹn nínú gbogbo yẹn. nígbà tí wọ́n fi ń palẹ̀ wọ́n fún di ọjọ́ mẹ́ta. bákan náà àwọn ọmọdé yìí Abdullahi ibùnà àbájọ òun náà tètè fẹ́ tiẹ̀ òun máa sùn pẹ̀lú anabi sọlọ àtàlà àti ọba tuntun bíi yọ wá pẹ̀lú wọn lálẹ́ ajáde láàárọ̀ á lọ wo kí làwọn ń sọ ìgbésẹ̀ wọn gbé wá ká wọ́n wà. inú ìgbésẹ̀ tá anabi sọlọ lọ àtàlà tó fi gbé òun ọ̀nà ẹbí sí àwọn àtìmọ́ àti àyíṣà tí wọ́n bá sọ yẹn ó kẹ́ ẹ́ pé Islam ṣe kẹ́ ẹ fẹ́ fi kò létò kìí ṣe kò létò kìí ṣe àtọ̀ ayé àkíyẹ kẹ́ ẹ ṣe nǹkan bí nǹkan ọkẹ́ lu bẹ́ẹ̀ kí èyí sì ṣe nǹkan yẹn kò lù ìyẹn gbọ́dọ̀ ṣètò dáadáa kó kúrégé kí nǹkan ọmọdé ti ní Islam wà yìí lọ́wọ́ àwọn sọ̀tàlá gbé gbèsè yẹn tó ní ìdí dáadáa tí ò yíwọ́ lọ́nà kankan ẹ̀rí kí àyíṣà ọ̀jọ̀ lọ́ọ̀tà láàrin àti àtìmọ́ ọ̀tún ọba kọjá àti àbúlà ọwọ́ àlọ́ àlọ́ ìkúdù pàhẹ́rọ̀ yẹn pé kò wò da ẹran kọjá níbi ẹsẹ̀ wọn. sódà àwọn tó mọ̀ nímọ̀ tí wọ́n nímọ̀ nípa ìpàdé yẹn wọ́n bẹ nígboro mọ́kàgbà yìí tí wọ́n lè mọ̀ ẹsẹ̀ tá à ń rí yìí bí a bá tọpa rẹ̀ níbẹ̀ láti bá nàbí torí wọn tẹ́tẹ́ mọ̀. ẹ̀rí nínú gbèsè tá nàbí gbé nìyẹn sọ́mọ́ wọn àlùfẹ́lá. bákan náà ẹni lẹ́yìn tó bá ti fẹ́ràn ẹ̀ sọ́jà bẹ̀ náà á ọ ní wàrà

ẹ̀kọ́ karùn òun ní pé wọ́n yẹ kíyàn máa ní sáǹtì lórí ohun tí bá ń sin tó bá tẹ̀lé abẹ́ àtúntò sálárì sábàt ohun lẹ̀ ń wádìí ojútùú tí ó tó lórí ìlànà tó wà pé kó o ní ṣe lójútùú ṣíṣe tí ń jẹ́ yóò fi ní ọ̀nà àbáyọ mọ́tàkì sàláwá yẹn òótọ́ ni mò ń bà lọ ẹ má jà gbàgbé o títẹ̀ bá dá rẹ padà nígbà táwọn sọlá bẹ̀rẹ̀ sí ti wọ̀nyí pé ọlọ́run nìkan ní ẹ máa sìn ẹ máa sìn nǹkan mi yàtọ̀ sọlọ́run ọba wọn ni àdìgbọ́ngbọ́n ọ̀dà àdìgbọ́rọ̀ rẹ̀ bí a pin kó ṣe pé wo sin ọlọ́run ọba àti wakọ́dún kan àwa ní òsìn ọlọ́run jẹ́ náà kọ́dún kan àdèbí sallallahu alaihi wasallam ó dúró lórí sáǹdì ẹ̀ pé kò sí wọn tọ́jọ́ ó lè yá àjò àjò ọlọ́run ní kí èmi ò ní sinmi tẹ̀sí ẹ̀yin náà ò ní sinmi tẹ̀sí kálukọ́ ọ̀pọ̀ ọ̀hún ni ẹ̀ ẹ̀yin ẹ̀ máa ṣe bọ́ yín kí ni ẹ̀ máa ṣe Islam ti ti tèmi ẹ̀rí bákan náà ẹlẹ́ẹ̀kejì wọ́n pẹ́ nìkan náà wọ́n tùbà fún rọ̀bì yá àwọn ẹ̀ tó wá bá sani bí ọba ní sani ẹ̀ mọ̀ pé yóò dìgbà bọ́pọ̀lọpọ̀ yẹn ti ń pa ìlànà àwọn tó ti márùn lẹ́nu tọ̀dọ̀ wa níbí làwọn ọdẹ kó dájú wọn lè bá gba márùn yẹn sọ́dọ̀ ọdẹ ábílẹ̀ jọ àbíkọ̀ ẹni fáwọn sọ̀sọ̀lá ọ̀gbàlẹ̀ àwọn ẹni kakẹ́kọ̀ọ́ yẹn nínú òṣìṣọ́ wọn tún pẹ̀ nìkan náà wọn tún bàbá nọ̀rọ̀ bí ya ìyẹn náà ọlọ́ọ̀bá tẹ̀lé sọ́dọ̀ lọ́wọ́ àìsílá wọn ni ọ̀sọ́ wò ó arákùnrin tọ́ba jáde bọ́ fẹ́ dolówó ni àwọn ọ̀wọ́ náà bá sọ̀dọ̀ lówó ó ní ẹ̀

kì í sáwéwà kì í sáwàdà ni ọmọ rọdí ọlọ́hùn tààlà àǹtùwà ńkọ́ níbi àwọn yẹ kí gbogbo lẹ islam ọ̀yẹ ká dá wà ní ká wà lójijì kan kọ́ má ti bá dìfẹ́ǹsì lórí àwọn èèyàn míì ló ti gbé sáré fún kalẹ̀ báwa sọ̀dá ẹ̀yẹ yẹn tí ò ní jáde pé káwa tó ń kàbá ìta àwọn ẹnìkan láàmáà wò àdéhùn tẹ̀lé àwọn àdéhùn tọ̀dọ̀ tiwa ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ẹ̀ wá rí ojútùú gbogbo nǹkan tó ṣòro yìí ọwọ́ ọlọ́run nìyẹn wà o. عام وعي صوت الله سبحانه وتعالى أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه أما بعد فاتقوا الله nínú ẹ̀kọ́ táwọn ẹ̀nà oníjọ́ òun náà ní ṣíṣe àtàwákùlé alọ́lá ìgbára lọ́lọ́wọ́n ọba tó tójú ẹ̀ ń bẹ lára lẹ́nu káwọn náà ẹ̀kọ́ sí. ẹ ò gbà káwọn sọ́lá ń ti gbogbo àwọn òbí ẹ̀dùn náà kálẹ̀ wọ́n wá lábàárín wọ́n tún wá múra palẹ̀mọ́ wọ́n wá ń fẹ́kì palẹ̀mọ́ yẹn ó kò dáadáa kó pé kó gún régé wọ́n sápamọ́ sínú kòtò yẹn ẹ̀ àwọn kẹ̀kẹ́ ní yẹn bá tún ṣe kí ni ọ̀ wọ́n bá tún débẹ̀ wọ́n wá dúró síbẹ̀ anẹ́bí ń rí wọn bàbá tó sì dé fi ń rí wọn. àwọn akéde ní àwọn kìíní yọ ọkẹ́ wa ọ̀jíṣẹ́ ọlọ́run ọwọ́ àtọ̀ mọ̀ ń gbọ́dọ̀ lóga. باثنين من ظنك يا أبا بكر باثنين الله تعالى àbáwo ló tún dá ìlànà bá kí ni àwọn ti tó tá a gbìyànjú tó lù tá a bá tó ń gbangba tá a wulẹ̀ máa sá pamọ́ káàkiri ọlọ́wọ́ rẹ̀sìn ọlọ́wọ́ kẹ́kẹ́ òṣìṣẹ́ láti á sì gbìyànjú. ọwọ́ àti wa ni wọ́n rí wa ń bi tá a wáyé àbáwo ló tún dá ìlànà bá pẹ̀lú àwọn ẹni méjì ọlọ́run kẹta wọn kò sí ìwúsọ́jọ́ tẹ́rì sí tẹ̀sán àwọn tó yẹ àmọ̀sálà ń fara ti ọlọ́run bá tààrà ẹ̀rí káwa náà ká mú àwò sọ́ọ̀sì yẹn ìkejì òun ni gbàtẹ́ ọba tó ti kúrọ́ jẹ́ lọ́ta láti tó kẹ́ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀lú máa rí pẹ̀lú nǹkan ìjà rẹ̀ ó sì lérí sá dáadáa ìgbà tí wọ́n sọ̀rọ̀ pé àwọn ọ̀rẹ́ nìkan tọkọ yóò tọkọjá ọba ní sábàtì ẹ̀rẹ́ ni tó lé bá ní gán ní àlẹ́bí bóyá láàyè ni àbí ló fi ọ̀gàrà fún mi ọgọ́rùn-ún ọba ti gba kẹrin yẹn a inú rẹ bá bàjẹ́ ní hey anabi ìjà àti lọ́yọ́ ẹ̀rí àwọn sàlá sọ fún mi látàgbà nínú ọlọ́ àwọn àná àwọn àbọ̀ ẹ̀jẹ̀ bá ọlọ́run wà pẹ̀lú wa àwa náà gbọ́dọ̀ jẹ́ kí ìgbáralé wa kó má mi kàn kò fi tó kìnìún yìí ti bàjẹ́ o bàjẹ́ kankan ẹ má jáwé àgbèsè nàbí ìlà ìmúṣà àlè báwọn ẹni tí ó ṣe káwọn àtẹlẹ àtẹbí musa bá ní à iná làwọn tí wọn kú náà bá a ti ń lọ yẹ ẹja wọrọ mi sọ musa ní kiri bọ oko farun ló ń kó wa lọ ó lò níwájú káàrọ mi jù àwọn kìíní wọn ti fẹ́ kẹwa ẹ ní wọn ká àtẹbí musa sọ àti sì sí àwọn àtẹbí Ọlọ́run òun ní ẹlẹ sọ ẹni kálá ẹnìyàn mọ Ọlọ́run bẹ kan wà kọjá nírọ̀rùn àwọn yẹn náà ní káwọn kọjá náà tó padà parẹ́ àwọn náà ká fún yẹn náà lára nẹ́bí sallallahu alaihi wasallam nípa pé ìgbára lé wa tí bá ń fi báyìí tọ́jà bí wọ́n fẹ́ yíwọ́ kò ní yíwọ́ ká fara ti ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ẹ̀kọ́ tá a sùn rí wọn náà lè ká sùn kẹ́kọ̀ọ́ ọmọ àjíṣà tó wá látọ̀dọ̀ ọlọ́run yàtọ̀ sí ti dán lára nẹ́bí sallallahu alaihi wasallam ẹjẹ́ àkọ́wọ́ bá ilé ilé ṣẹlẹ̀ sẹlẹ omi náà ẹbí ẹfẹ àtẹbí Ọlọ́run ṣùgbọ́n kàrọ ọmọ ni ọmọ ajẹ kò ní jẹ mọ ìjìnlá àdìyá fáwọn àtẹbí Ọlọ́run kàrọ ọmọ ni ọjẹ fún àwọn ẹni fún ẹ wọ́n jáde láàrin àwọn ọ̀tá tí wọ́n rọ kiri ká nínú wọn ayọ jáde ẹni ọkọ ní gbogbo níbi ẹni ẹni mú eléyìí á rí pé mọ̀ọ́jísà ni àmì ìyanu látọ̀dọ̀ ọlọ́run wa sùhánù. ìkejì táyì ìṣe náà òun ni bí àwọn kèfèrí ṣe ń lọ rí ojú àtẹ́ni sọ́kọ̀ lọ́wọ́ àtàlántẹ́ yẹn ẹyẹ òrógbó tálàǹtakùn dúdú wá sí kiri ọ tó ti takùn ní nínú kòtò wàláyé àmìyanu àmìyanu tó ti kó sọ́dọ̀ ọlọ́run wa sùhánù ọ̀dà yóò sì máa jẹ́ kàràmọ̀ fẹ́ni tó bá jẹ́ ni ọlọ́run mi tó ní ẹ̀fà síbẹ̀ tó ní sìkọ́mọ̀ ó tó déédé wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run sì sì súnlẹ̀. bákan náà nínú àmì ìyanu tọ́lọ̀ ọba mú wa fún àlẹ́bí tọ́lọ̀ rà sálá tó kẹlẹ́ yìí òun náà ni mo ti dábí nígbà wọn òkè yẹn wọn ò farabalẹ̀ kò sí ẹnikẹ́ni ní wọn tó gbójú wọlẹ̀ òkè náà wọn sàn wọ ọlọ́run ọba àdìkẹ́ ọlá lọ́dára yìí bákan náà ìtẹ̀lẹ̀ tó tẹ̀lẹ̀ bí a ti sọ̀rọ̀ kọ̀ bí ìgbẹ́ tó bá fẹ́ súnmọ́ tẹ́lẹ̀ báyìí ẹsẹ̀ ní ọ̀wọ̀lẹ̀ àmì ìyanu ni tọ́lọ̀ ọ̀la wa bákan náà ni ẹrẹ ó fi máa bẹ ẹrẹ ìyá yìí tó ti fẹ́ wó kó táwọn kẹ́ ti òpé bí ó ti bá kú ni ẹ̀kọ́ wúlò mọ́ sátẹ́bi sọ́lọ́ àtàlántì pọ̀ lára wọn kú wàrà ń bẹ̀ wọn tún gbé lọ bẹ ẹni yẹn náà tó àfi sàǹfààní àmìyanu ni yá ìyọ̀dọ̀la ẹ̀yẹ́rú ni ọ̀rọ̀ nínú ẹ̀kọ́ jíjẹrà táàrí a tún rí fẹ́fẹ́ o a rí fẹ́fẹ́ ìfẹ́ ànídúdú sẹ́kù ìmẹ́fàbà tó ṣe rọ̀dì ọlọ́run sàrà nù. adẹ́tù agbàgbé kò sí fi sífẹ́ ọ̀pẹ ní lọ ju títẹ̀ ní lọ. ẹ ó bá bàtò tó dé ìfọ̀jà lọ́nà tó fi fi ara tù fànẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam. kò ètò kò bẹ́ẹ̀ sí kíńkíní báyìí nínú àlámọ̀ rẹ̀ dáhùn sálá máa fi báyìí àfi juwọ́lẹ̀ lórí ẹ̀. bákẹ́ náà sọ̀rọ̀ sáàtù bá dọ̀rọ̀ níjọ́ ìdìbọ̀wọ̀ káfí sáyẹ látọ̀ nínú ẹni islam akọ̀ níbẹ̀. wọ́n ní gbà tí anẹ́ni fọlọ́lọ́ ẹ̀fọ́lá tó padà fi díẹ̀ múlẹ̀ fọlọ́wọ́ bá ti yọ ká pé kì í ṣe ìjọ́ á ti lọ lọ ni. àbátọ̀ sí bí kì sọ pé ní ìta àwọn sọlá sọ yìí pé islam ni ni ọ ìsàwọ́ ni ọ èèmẹ̀ kó gbé lẹ̀ lọ́fẹ̀ẹ́. wọ́n wípé àdébí sọ́kùn náà sẹ́lá ó ti sọ ní bàbá tó ti kì í pé ẹni tóun lè sọ wípé ó ní dẹ̀ra lọ́dọ̀ òun jù ọ̀sẹ́nikẹ́ni tó ní dẹ̀ra lọ́dọ̀ òun jù fún àbátẹ́rì nípa ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ ọwọ́ àti ọ̀rọ̀ jíjọ́ ó lóun ọ̀sẹ̀ wò kẹ̀gùn yẹn àtọ́rọ̀ yẹn wà lọ. wọ́n ní ọba sílẹ̀ àtiwá yìí pé jíjọ́ yẹn ọ jẹ́ iṣẹ́ ẹ̀jọ́ tó ti fi ní ìyọba ṣe kí yẹn ti ẹ̀ má ti ẹnikẹ́ni sí wọn làwọn sọlá ṣe dá sí ipe pẹ̀lú owó ni o kì í ṣe pé báyà ó gbé nǹkan ẹ̀gúnlẹ̀ ó gbé lẹ̀ nìkíni o ó gbé lẹ̀ lọ́fẹ̀ẹ́ wọn ló dàjọ́ ọ̀rọ̀ hajj tí ìbá ti bẹ́yẹn bá kàn rẹ ni tó fẹ́ kún yẹn lọ́wọ́ àtọ́ta kéèyàn ṣiṣẹ́ kírakíra tí ó tòrò ojú òfin lọ sí mẹ́kà wọn ló dàbí ọ̀rọ̀ zaka kí ọ̀rọ̀ ìjọ ọ̀dẹ dàbẹ̀ ibi owó èèyàn gẹ́gẹ́ ni wọ́n fẹ́ kí èèyàn tó dákọ̀ rẹ̀ yá ìlú àdàlà nínú ẹ̀kọ́ tá a mọ̀ tó jíjọ́rọ̀ mo ní pèsè ẹ̀rí jíjọ́rọ̀ yìí ìyẹn ló ti ọlọ́ kì í ṣe pé ọ̀rọ̀ akóni mẹ́ta lẹ́kùn náà kì í náà nìkan ni àtẹ̀níyẹn wá ó ti sìn náà ó ti tó gẹ́gẹ́ bá jẹ́bi sọ́kọ̀ lọ́wọ́ àtàlà sọ ilé ìlà ìjọ́rọ́dá bá àjẹ́ ìfásitì wọ̀dá ìfìjì máa dùn wọ̀níyàn kí kò sí ìjọ́wọ́ náà lẹ́yìn ìgbà tí wọ́n kà sí ilẹ̀ ní islam ẹ̀yin náà wà ń kọ́kà bẹ́ẹ̀ sí lọ́wọ́ ẹ má kó bẹ́ẹ̀ bọ́ o ẹ má sọ kọ́kà dàwọ̀rọ̀ ẹni èso kọ́kà dàwọ̀rọ̀ ẹjọ́ jẹ́ ní ẹ̀sìn o ẹni èso kó bẹ́ẹ̀ bọ́ kọ́kà àkókò máa rẹ́ sì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ láti kó bẹ́ẹ̀ wàyí o alihamudulilá wọ́n ti ń pè wọ́n bẹ́ẹ̀ wọ́n ti bọ́ ọmọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ti rọrùn kílẹ̀ tó wáyé wọlé kì í jihadu wàlíyà àmọ́ jihadu bẹ́ẹ̀ o ẹ̀ ń tẹ́ ọ jihadu ìjàgbésójú bụ ọlọ́run ọba subhanahu torí bẹ́ẹ̀ tí wọ́n bá sí ibẹ̀ wà ní mẹ́tíà wípé ọlọ́run ọba yá kánṣẹ́rù ẹ̀yà dáhùn àgọ́dọ̀ lọ gbàgbọ́ yẹ kí wọ́n pè fojú ọ̀rọ̀ mẹ́tíà sí màdínà nìkan lọ ẹ̀rì bá fọ́ fún wa nílẹ̀ jọ ìgbẹ́ ohun ń hijira owó yẹn ti ń lo pé gbogbo ààyè ọba ti gbilẹ̀ kí yẹn kó bẹ́ẹ̀ kí yẹn lọ síbi dájú ọ̀dí àbí àyè tó ti pé ẹ̀sẹ̀ ló gbilẹ̀ bẹ́ẹ̀ kí yẹn kọ́ bẹ́ẹ̀ kí yẹn lọ sí àyè títẹ̀lé wà. ẹ má jẹ́ àgbàgbé ẹni tó pa ẹni mọ́kàndínní ọgọ́rùn-ún tọ́wọ́ abéèrè pé ta ló ní mọ̀ wọ́n bá kọ́kọ́ ẹ̀ sáà fún níjọ́ ìjọba àwọn àgbẹ̀ àbọ̀ níjọ́ ìjọba ẹ̀ nìkan máa ní ló ti pa báyìí náìtì náírà èèyàn ló ti pa ṣé ọ̀rọ̀ àforíjì ọlọ́run yẹn ni kò sí wọn yọ ẹ̀ẹ́dì wọ́n bá pa àfáà yẹn tó ti pé ọgọ́rùn-ún gẹ́gẹ́ ọwọ́ àtúnṣe béèrè pé sáré tó nímọ̀ wọ́n bá níbẹ̀ wọ́n bá tọ́ka rẹ̀ sí olùmọ̀ náà ọwọ́ àlọ́ bá olùmọ̀ yẹn sígbẹ́ nìkan mà ní ó ti di ìyẹn ọgọ́rùn-ún tó pa báyìí tó sì máa arákùnrin jẹ́ ọlọ́ afáàní mẹ́lẹ̀ yóò lò ọ̀dẹ̀ wọlé wàá kàrí wọ́n níbẹ̀ ibi tó wà yẹn ìdí ni wọ́n máa ń sin bẹ́ẹ̀ kókó láyé lọ sí ti àyè báyìí báyìí wọ́n máa ń sin níbẹ̀ yẹn torí bí wọ́n bá ti pààyàn ìpàdé yẹn máa fi kí ni o wọ́n máa ra oúnjẹ lọ́rùn bẹ́ẹ̀ ibi tí ẹnìkan ti ń kojú jọ ọgọ́rùn yìí ọ̀rẹ́ lónìí tó fọwọ́ òtẹ ní ipa púpọ̀ bíi tẹ́ẹ̀nì náà ló wọ́n wà tiẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀yẹ ti rí gbogbo ibi tí ẹsẹ̀ bá ti gbilẹ̀ ká kó fẹ́ lọ sí ibi tí ẹsẹ̀ lè gbilẹ̀ ìjọra ni ìjọra fẹ́jú débi wípé anabi sallallahu àtàlà ló ti sàlàyé pé wal muhajiru man hajara man nahallahu tó ṣe ìjọra tó tọ òun lẹni tó bá pa á sí ìhun tọ́lọ́wọ́n ọba àlekè ọlápọ̀ ọkọ̀ nípa rẹ̀. bákan náà ìṣe wa fẹ́ jí kéèyàn kó níbi gbogbo àti yòròyòrò ayé téèyàn ò fi dọ̀tá ọlọ́run lọ sí ibi ohun tí ìjọsìn ò fi rọrùn. ìjọra fẹ́ jí kéèyàn kó níbi ohun tó bá jẹ́ ìrújú nígbà abala àlekè àbí ara òní kéèyàn pàṣẹ. ànábi sọlọ lọ àrùsọlá ó ní ọmọ ní sákọ ṣubúhà kọkọ ti sẹkọrọ àdìdí ní tí o débẹ̀ wọ́n gbọ́pá láàrin ni wọ́n lára á fún ni wọ́n sábà á ti ẹni ọba ti ṣe bẹ́ẹ̀ ó ti sàbọ̀ wọ́n ẹ̀sìn rẹ̀ àti ọmọlúwàbí rẹ̀ ìjìra dàwí ọ̀fẹ́ ni níbi tí wọ́n jáde tó lùmọ̀ kẹ́rọ̀ níbi tí wọ́n bá tún ṣe bàjẹ́ ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ o wọ́n fi ọlọ́dọ̀ ìyàwó nínú ọba bá wọn bẹ̀ tí wọ́n fún kéré wọ́n ta jìtá wọ́n ti fi aná ọwá ní ìgbọ́dọ̀ ọba dàlágbájá lọ kí ló ń ṣe bẹ́ẹ̀ o tètè méré tọ́lá òjò àwọn àṣà ìtọ́ ọ̀sìn lópin ìgbà tó ti pọ̀ láǹfààní àti ìdìkọ̀ fún ọ níbẹ̀. àbí wọ́n ń ṣe bàjẹ́ wọ́n ń tọrọ yẹn lẹ́yìn àbí wọ́n ń ṣe ké àbí wọ́n ń sọ gbogbo àbí wọ́n ń bú yẹn àbí wọ́n ń dìde yẹn gbogbo bí wọ́n bá tún ṣe bàjẹ́ àbí wọ́n ń ṣàgbére àbí wọ́n ń ṣe pálapàla kan àbí wọ́n rẹ́ni kẹjẹ gbogbo àyè yóò kó bẹ́ẹ̀ ìjìlá kẹjú ni bẹ́ẹ̀ ìjìlá kẹjú débi pé ní ẹ bá wà láàyè kankan nínú ìgbà yẹn ó kàwé ni àbò kọ́fẹ́ kan ìṣe tó wá kọ́ yẹn onímọ̀nà láwùjọ tó bára rẹ bóyá nílùú rẹ lọ́ọ̀ lú bá ti gbòòrò náà yíra fi ti fi bẹ́ẹ̀ nítorí pé lẹ́yìn ọba ń gá ọ nǹkan tó fẹ́ ni ẹ̀rí jíjíra tó wá fẹ́ ju kéèyàn kó nínú pínpín ayé lọ sí ibi fẹ́ àlùkìyàmọ̀ kó ti pọ́nrún ní oṣù kìíní òun ni ó pàtàkì lọ́dún yẹn jíjíra fẹ́ ju kéèyàn kó lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n bá jẹ́ ọ̀daràn àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n lè kó báyẹn kéèyàn lọ fún àwọn ẹni rẹ tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́ ẹ̀rí kéèyàn ti tiẹ̀ máa ró pọ̀mọ́ rárá bí bí òkú ọmọ wọ́n ní yẹn làlàyé tọ́lọ́ wọn bá ń sọ fún àtẹ́bí sallallahu alaihi wasallam wípé wọ́n ti ṣe sùúrù lórí kàtàkàtà tí wọ́n ní o ti tó ṣe kíni o tọ́ rẹ wa ní èyí tí o ṣe kíni o tí o ṣe ikú nínú. ìjẹ́ ọ̀kẹ́ ṣe é wọ́n yẹ pé ẹ̀mí ni wọ́n fi kọ́ láwọ́ ẹ̀rí wọ́n ní ẹ̀rọ sáńdẹ̀bí sọ́kọ́lá sáńdẹ̀bí fọ́nmọ́n kẹ́lẹ́ fi jìjọ́ lọ́wọ́ ìlọ́wọ́ ni wọ́n fún ẹni ọba ti ń torí ìtọ́lọ́ ẹlòmí rè fara sí o àákò níbi tó ti ń ṣe pálapàla lọ síbi tó ti ń ṣe tẹ̀lé ṣùgbọ́n ní ìrè òkò níbi tó ti ń ṣe pálapàla ẹ má jágbá wọn fi hadith yìí nípìnlẹ̀ o wọ́n ń pẹ́ nìkan ní mohamed ní kọ́ì ẹni yẹn ó ti lé obìnrin kan kí ní pẹ́ẹ́tipẹ́ ọwọ́ rẹ̀ ọba ọwọ́ agbọ́ pé anabi sallallahu alaihi wasallam nígbà tí wọ́n ti hijira káwọn mùsùlùmí ti hijira lọ sí madina ọwọ́ amú yóò mẹ́lẹ̀ kẹtọ́ wá láti mẹ́ta yóò tó pọ̀ mọ́ ẹni tó wà ní madina muhajiri àti kíni àti àtúntọ́rí yóò tó wọ́n pọ̀ mọ́ra wọn ẹni tí àwọn rẹ̀ pọ̀ jù yóò múnú àwọn ìyàwó yóò ti kọ́kọ́ lẹ̀ yóò fẹ́ lómi tó wọ́n kú kẹta wá nígbà tó wù mí ń bọ̀ ẹni yóò wá gbúròó ti lé obìnrin kẹ́kẹ́ ẹ̀rí o ti lè kí tẹ́lẹ̀ ọwọ́ agbọ́ pípa nẹ́bí ti ń ṣe ni ẹ̀mú ẹ̀ bá lọ sí Madina ọlọ́run wa sọ kìíní yẹn di mímọ̀ fún anẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àdìsọ́lá níbẹ̀ ni ó ti máa yí wa pé a tún ní èdè ìjọ tó kúrò ẹlòmíì lè faransé ó kú lọ́sọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀daràn ọ̀pọ̀ sọ́dọ̀ àwọn ẹni rí ẹni rí oṣù tí wọ́n lẹ̀ ẹni rí òkú lọ́dọ̀ làkẹ́ni sọ́lọ́ lọ́wọ́ àdìsọ́lá ti sọ yìí pé ẹ̀tọ́ ẹgbẹ́ jẹ́ ọ̀rẹ́ tó ti ó ti ń torí sọ́lọ́ àdìsọ́lá yóò ti pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ẹni bá wá sí nítorí ayé àwọn ìmọ̀ àti yẹ kí o hà àbí nítorí ìyàwó tó fẹ́ẹ́ bẹ́ẹ̀ ìrìn àjò rẹ̀ máa jẹ́ nítorí òun lóṣù tó kẹ̀ pé kò ní gbà ládájú ẹ̀yẹ ń sọ lọ gbogbo nǹkan tó jẹ́ haram ẹ̀dá kan ìyá yẹn lórí ká máa fi halal yà ibadallah àrífà tó wà tó muharram báyìí anábì sallallahu alaihi wasallam hadith sọlá làáfíà òní àwẹ̀ tó lọ́lá lẹ́yìn Ramadan òun náà ní kéèyàn gbáwẹ̀ nínú oṣù táǹpé ní muharram yìí àgàgà ọjọ́ kẹwàá táǹpé ní kí ni wọn àṣùrọ ẹ̀yin máa ń pè ní káyókáyó pẹ̀lú àwọn pẹtàkì ọlẹsẹlẹ nípa ohun tó ní ṣe pẹ̀lú nàbí láti lóhùn àdébí sọlá ọsọlá bí ìtọ́lẹ́sẹ̀lẹ̀ wọn nípa nàbí láti mọ́ta àdébí sọlá ọsọlá ibi ọjọ́ kẹwàá muharram dáwà yìí wọn lọ́wọ́ ńlá nàbí mọ́ta fìràwọn mùsùlùmí inú odò ẹ̀rí anabi musa alayhi salatu salam ọwọ́ agbáwé ọjọ́ kẹwàá yìí láti sọ fẹ́ fọlọ́ ọ̀la subhana wa ta'ala akusala mẹ́wàá agbáwé yìí wọ́n ti fa wàlá fi hajj tọ́lọ̀ bá tó wá ní kọ́ rọrùn kéèyàn tó gba ọjọ́ kẹsàn-án gẹ́gẹ́ bá nàbí sọ́lọ́ ọ̀sọ́lá sọ yìí pé tọ́lọ̀ ń bá ní kí n di ọdún tí ń bọ̀ láàásù mọ́tẹ́ tààfẹ́ màá gbàdé ọjọ́ kẹsàn-án náà ọwọ́ ajá sí pàtẹ́lì sọ́dọ̀ lọ́wọ́ àtọ́lá wọn padà sí ẹ̀ ní ìtọ́ni jáde láyé. àǹbẹ̀ ọlọ́run ọba sọ̀hánù kò sàárà ọlọ́run gbogbo ohun tí ń jẹ́ aburú àìdá ọlọ́run dàpọ̀ jáde jìnnà lọ. ọlọ́run dàpọ̀ tí ó yé wa kó jáde jìnnà sí. nínú ìjọsìn ni nínú wàdí nínú àti ọ̀kẹ́ nìyí tọ́lọ́run ọba onífẹ́ sí ọlọ́run dàpọ̀ jáde mọ́ ọlọ́run sábò ṣàtúnṣe orílẹ̀-èdè wa ṣàtúnṣe àwọn aláṣẹ wa ọlọ́run ṣàtúnṣe àwa náà ṣàtúnṣe ìlú wa ìṣe ẹnìkọ̀ọ̀kan wa náà tó gbàjẹ́ ọlọ́run dàpọ̀ tó wá sí ọlọ́run sábò là wá o ọlọ́run kó wa yọ o ọlọ́run sábò dáàbò ẹ̀kọ́ wa o níbi àwọn aburú àtúntò náà wa yọ ọlọ́run sábò jẹ́ àpẹ́ lórí ẹ̀sìn rẹ o ọlọ́run ti kẹ́mi wá o jẹ́ ká àpẹ́ lórí ẹ̀sìn rẹ o àwa tá a rí ìbẹ̀rẹ̀ ọdún yìí yá ọlọ́run wá dé kí ọdún yìí pààrà báwa láyé lórí tẹ̀lé lọ́lọ́run lórí tẹ̀lé lánàá tẹ̀lé sọ́lọ́lọ́ ọ̀sẹ̀lá gbogbo ohun tí jẹ́ dáadáa ọ̀la kò fi mọ̀ wá ń rọrùn fún wa láti lè lọ gbogbo ohun tí jẹ́ ìdá ọ̀la kò fi mọ̀ wá ń rọrùn fún wa láti lè lọ sí àwọn àti ọlọ́run bá sùpánù ọ̀dára gbọ́dọ̀ wà mùsùlùmí ọ̀dọ́dá mùsùlùmí ọ̀dá lórí òṣèlú gbọ́dọ̀ wà mùsùlùmí ọ̀dọ́dá mùsùlùmí ọ̀dá lórí òṣèlú gbọ́dọ̀ wà mùsùlùmí ọ̀dọ́dá mùsùlùmí ọ̀dá lórí òṣèlú ìgbà àdàlá.